tí ẹ bá ṣe ń wọlé ẹ máa share live o ẹ má wàá rẹpẹtẹ níbí yìí o tẹ bá ṣe ń wọlé ẹ máa share live o ẹ má rẹpẹtẹ níbí o tẹ bá ṣe ń wọlé ẹ máa share live o ẹ má rẹbẹtẹ síbí o ó ti gbé mi wọlé. ó ti gbé mi wọlé. ẹ bá ṣe ń wọlé ẹ máa sí kámẹ́rà yín o àjẹbẹ́ ẹ padà síbi tẹ̀ tí ń bọ̀ nìyẹn o. ọba mi sà. you are ọba ẹ káàsán. mo fẹ́ ṣe aláìbí ẹ sàn. tí àlàáfíà lẹ́wà. a dúpẹ́. kí lẹ fẹ́ bá wa ṣe kí lẹ fẹ́ bá wa sọ. wọ́n kàn fẹ́ máa wò yín wọ́n kàn fẹ́ máa wò yín wọ́n kàn máa ń gbádùn láti máa rí yín. God bless you ọlọ́run àbùkù fún yín. kí lẹ fẹ́ bá. ó yá iṣẹ́ aláìfihàn sí ẹni yẹn time is good. ó yá iṣẹ́ àfídíò yẹn iṣẹ́ àfídíò yẹn. mo ti ṣe ẹ̀sìn wọn sà. ẹ ṣe aláìfihàn pakẹ́ double tap. Thank you ẹ káàsán sà ẹ bá ti ń dé òkè kẹ máa sí ojú yín o tí ẹ bá ti sí ojú mo ń dá yín padà síbi tẹ ti ń bọ̀ nìyẹn o. rántí wókò. ta ló ń jẹ́ wókò. wókò tó ṣe láìpẹ́ lọ́jọ́ kan báyìí wọ́n láwọn join palace live cover tí achiever ń play fún wa lọ́jọ́ yẹn tẹ́ fi wá lọ síbẹ̀ ẹni host yẹn tó host live ló ń jẹ́ wókò. so wà mí wọ́n wà mí. ẹ kó send request kó wá sanwó ẹ̀ time is go. wọ́n fẹ́ send request wọ́n láwọn fẹ́ jẹ́. ṣé wókò náà ni handle ẹ̀. bẹ́ẹ̀ni. ọba ọba àgbáyé ilé wa rojọ́ ń bí ni. kó forty fifty. so the send request ni. mo kọ ẹ send request. wait and get lọ́rọ̀ mi o. àmọ́ láti wókò láti lẹ̀. wókò wọlé sọ̀rọ̀ rẹ̀ kàtà ló jẹ́ wókò ọ kọ́ máa lé ọ̀nà ẹni tó host live yẹn. ọba tí mo fẹ́ máa wò ni eh. ọba yẹn tí mò ń wò ni kí ìwọ náà máa wò ṣọ́ọ̀ ọba báyìí dandan ni kí rí ìwọ náà bẹ̀ oníbàjẹ́. ó ti jọ síbẹ̀ ọba tí mo ní ká máa wò lélẹ́yìn àbí. ó dẹ̀ ti pẹ́ tẹ́ ó ti wà ó máa ń sọ iṣẹ́ fún èèyàn ní nìkan ló máa dán òun lé. wókò náà dà kò sí bí mi ò rí. wókò láti ẹ̀ pẹ̀. ó yá mà ní ẹ̀ dáa ẹni tí a fẹ́ fún lówó dà. mo ti ṣí ẹ láìbù sí wọn wọ́n ń bọ̀ ẹ jẹ́ n tún ṣí ẹ. èmi ló lórúkọ yẹn sẹ ọláìkọ orúkọ yẹn olórí èṣù wọn. ọba ọba àgbáyé olórí èso wọn. a ah, òun dà. ẹ jẹun fi ṣe ẹ̀sìn wọn. ẹ jọ̀ọ́ tẹ bá ti ń débí ẹ máa ṣí kámẹ́rà yín ẹ máa ṣí kámẹ́rà yín time is going. ọba. ẹ káàbọ̀ sàṣẹ àlàáfíà lẹ́wà. adúpẹ́ o ẹ kú ètò a ní ká sọ fún yín náà ni nípa bí ó ṣe ń lọ nígboro ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n ń ṣẹ̀kan tí ń rẹ̀ wọ́n ní nǹkan tó dájú fún wọn. ok ẹ sọ wá ṣe polówó ọjà nìyẹn o. a ṣe polówó ọjà bó ṣe ń lọ náà ni àbó ṣe ń lọ là ń tẹ̀lé ó yẹ kẹ́ ẹ ti máa rí kinní mi ti pẹ́ lọ́dọ̀ yín. ẹ̀lú ọba ọ̀rọ̀ yín ti yé mi ẹ bá fẹ́ wá ṣèpolówó ọjà ẹ máa sanwó ni wọn kì í fọpọlọ ṣèpolówó ọjà ń bí ẹni wá fẹ́ ṣèpolówó ọjà lórí platform mi á sanwó tẹ bá ti débí ọba Solomoni nǹkan báyìí báyìí ni mo ń ṣe mo dẹ̀ fẹ́ ṣèpolówó oye owó mi oye báyìí kì í ṣe pé káwá fẹ́ sọ pé káwá lọ́pọlọ àgbàfẹ́ mi pé ẹ̀ ó yẹ kí n ti máa rí kinní níbì kan téèyàn fẹ́ máa sọ kiri ìgboro. ẹni tẹ́ bá ń pò ó this is ọba Solomon ọba àgbáyé wọn ẹni tí Ọlọ́run kọ́ níwájú tó kọ́ lẹ́yìn tó gbọ́n níwájú tó gbọ́n lẹ́yìn tó gbọ́n láàrin méjì àbí tí báwọn fẹ́ fojú fò fún ẹnìkan ló kù. ìyá Jòsúà sẹ́niyàn tí ì dé ni. ní kó bá mi pè wọ́n mo share live tí wọ́n pa wọn ò wá. ibi orúkọ mi. Abẹ́fẹ́. Wá kéèkì fídíò. Ẹ ló arákùnrin ẹ sí kámẹ́rà yẹn ní stop wa a ti ń ṣí, ẹni náà là ń ṣí sà. Óyá save ẹ̀, tẹ save. A ti ṣí sà. Erémidé á kàn. Ìyàwó yín náà dà? Òun ni sà. Ẹ̀yà kàn kàn. Ìyàwó ìyàwó ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. A dúpẹ́ sà. Ẹ um, ọkọ yín sọ wípé àwọn nídìí owó kan wípé wọ́n fẹ́ fi ṣe ojú wọn ṣe lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni sà. èló lowó náà. kí dà pé. nine hundred and seventeen thousand. nine hundred and seventeen thousand. bẹ́ẹ̀ ni sà. àwọn olóńpariwo níbi tẹ́ wà ní pé kó má disturb wa. kò sẹ́ni bọ̀dì bí sà. ó dà um, níbo lẹ ti fẹ́ sí níbo lẹ ti sí operation ojú yín yẹn. Kebbi State. Kebbi State. bẹ́ẹ̀ni sà. tí ẹ bá wá rí owó yẹn níjọ́ wo lẹ máa ń lọ. a máa lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ní tèmi pé kíákíá náà la máa lọ. ṣé o ti bẹ̀rẹ̀ rìkọ́ọ̀dù kínní ìjọ ọ̀lọ́dọ̀ pé fẹ́ lọ. mo ní tá a bá ti rí náà máa lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé àkáǹtì yín ni ká sẹ́ǹdì owó yẹn sí ni àbí àkáǹtì ọkọ yín. fọdọ tí wọn ní sà. kí lorúkọ tí yín. anna lorúkọ mi sà. Kí lorúkọ ọkọ yín? Abímbọ́lá. So ẹ dẹ̀ ṣúọ̀ wípé tá a bá fún yín ní owó yẹn one million naira yẹn torí one million naira one million naira la fẹ́ fún yín ẹ ṣúọ̀ pé tá a bá fún yín ní one million naira yẹn ojú ọkọ yín máa là. Lágbára Ọlọ́run bí ọkọ yín bá lọ sí operation tí ojú wọn bá ti là ẹni kan má gbé ọmọ yẹn wá sókè tiktok ò fàyè gba ọmọ kékeré kí ọmọ yẹn má hàn ní kíni kí wọn lọ block account so ẹ ẹ tí wọn sọ ní pé tó bá ti fún yín ní owó yẹn ẹ bá lọ sí operation yẹn wá tí ọkọ yín bá ti là àwọn èèyàn gidi ti wà nílẹ̀ fún tó máa fún ọkọ yín níṣẹ́ gidi tó máa ṣe. ok sir ẹ má fi one million naira ẹ má fi bà one billion naira jẹ́ o. all right sir. tí wọ́n bá ti fún yín lówó yẹn iṣẹ́ yẹn náà ni ojú yẹn náà ni kẹ́lá fowó ṣe o. ok sir. ṣé ẹ máa kán nọ́mbà ọkọ ṣé ẹ máa ń gbà láti lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ máa kán nọ́mbà ọkọ yín. Bẹ́ẹ̀ni. Lórúkọ gbogbo lórúkọ èmi ọba àgbáyé àti gbogbo àwọn tó wà ní TikTok pátá fún wọn lọ́dún dá owó yẹn fún ọkọ yín kì í ṣèmi ló lówó o. Gbogbo àgbáyé ló dá owó yẹn fọkọ yín o. Ẹ jẹ́ ká rí nǹkan tẹ́ fowó ṣe o. Okay sir ẹ ṣe gan sàmú dẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody náà lágbára Ọlọ́run Ọlọ́run àmà ẹ ti dúpẹ́ ẹ máa ti dúpẹ́ ẹ ti rówó tẹfẹ dúpẹ́ lé lórí ẹ kọ́kọ́ rówó tẹfẹ dúpẹ́ lé lórí náà. Ok, sir. kí lórúkọ báǹkì yẹn. first bank. fóònù tẹ fi ń gbà láti sọ wà lẹ́gbẹ̀ẹ́ níbẹ̀. bẹ́ẹ̀ ni sà because gbogbo kan wa wait and get ni ẹ gbọ́dọ̀ confirm fún gbogbo àgbáyé pé ti rí owó kó tó di pa máa kúrò ń bì. ok sir. ó yá pé account number yín. three one. go on. zero zero. go on. three nine. go nine zero. nine zero nine two. lawan abimbola isma ismail. bẹ́ẹ̀ni sà. ṣé orúkọ yín nìyẹn lawan abimbola ismail. bẹ́ẹ̀ni sà. arákùnrin ṣé àkáǹtì nìmú yín nìyẹn. bẹ́ẹ̀ni sà yes sà yes sà òun náà ló wá orúkọ tó wà lórí káàdì mi nìyẹn láti káàdì mi náà

ìwọ ló bá wọn kó bá mi screen touch ẹ kó send program yẹn sí mi. because everything must be recorded because of tomorrow. Ó yá ẹ wo ẹ wo àkáǹtì yín bẹ́ẹ̀ yẹn. nẹ́tọ̀kì náà nẹ́tọ̀kì yẹn ni. ẹ̀yẹn kan ní sùúrù díẹ̀ ó máa wọlé ẹ kàn wo àláàtì yẹn sí ẹ ní àpò. Okay, I'll let you down. That is star eight nine star eight nine four star zero zero hash. My i You, you don't show the enemy. You are not supposed to show in the video. Don't pump. Stay here. I go and play. Please wait. Let me know. wọ́n sì ń sẹ́ẹ̀kì kọ́ tó ń sẹ́ẹ̀kì wọ́n sọ ní. a ṣe wọlé ṣe wọlé ilẹ̀ ó ṣe wọlé ó máa ń ó máa ń ó aláti mi máa ń dìlé gan sà. nígbà tó jẹ́ pé first bank to first bank kò yẹ kó sì lé. first bank to first bank ni first bank mo fi sẹ́yìn díẹ̀ àti àrùn àtún check balance yẹn kò pé kò tí ì gbé balance wa. àti dá star eight nine plus star zero zero hash tá a check kò tí ì kò tí ì gbé message wá. ẹ ẹ ní app ni. ẹ ọmọ ò ní app mi ì ní app sá. ẹ lè ṣọ́ ṣé àkáǹtì yẹn ti fi gba one million naira rí. bẹ́ẹ̀ sá. because ẹ gbọ́dọ̀ rí aláàkẹ́ tó kúrò ń bí. àwọn yẹn gbọ́dọ̀ confirm pé mo ti deliver owó tó ń fún mi. Thank you. lọ́dọ̀ fún ẹ̀ lè complete life goals yìí ni ẹ double tap kẹ ṣí àláìfù yìí náà. àbúrò àti wàhálà tí tìǹkà jẹ́ jù. ẹ ṣe bí atm wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ o ti fẹ́ lọ síbi pos. ó yá ẹ lọ pos kẹ lọ ṣẹ́ẹ̀kì ẹ kẹ lọ fi atm ṣẹ́ẹ̀kì ẹ. ó ti fẹ́ lọ sà ó ti ó ti fẹ́ lọ nísìn ibẹ̀ ló fẹ́ lọ nísìn ó ti fẹ́ lọ mú atm card yẹn. à ń dúró. sáyé lọ sọ́dọ̀ tèmi. ọ̀nà ah, eight zero ló ti gbàgbé pín ìrìn. Sáyilo, sáyilo, one rule, sáyilo, sáyilo. Mm-mm, Don't, hmm, don't hmm, shoot there. Mm-mm, mm. There, come down, come down. Where, follow, where. Hmm, you are not supposed to show in the video, okay? Yeah. Mm. Good girl. Yeah, go and play your ball. Go and play your ball. Go and play your ball inside. Vicky tó bá débi tó bá ṣe ojú máa já ẹ dànù ibi bí òkè ṣebi tó ti kọ́ ojú ẹ ò fáìn tó àwọn ìyàwó mi tó wà lókè. o oh, ẹ bá bí mi. kò síbẹ̀ ṣe lè fáìn tó tẹ́fẹ́ tán fáìn tó àwọn ìyàwó mi tó wà lókè ẹ lè fáìn ẹ ọ̀kan nínú wọn. dádì ẹ káàárọ̀. màá já ẹ dànù tó o bá sí ojú kò sáyè tẹ̀pẹ̀tẹ́rì ẹ níbí. ẹ kò sí kámẹ́rà ẹ kò sí kámẹ́rà. yọ̀mí màá já ẹ dànù tó o bá sí ojú tó bá ka two three four I will remove you dáàdì ẹ ti mọ ọmọ tẹ bí o ẹ máa padà já mi lẹ́yìn pé mo bízì máa ṣojú tí máa ṣe tán. ẹ má wàá máa ẹ má wàá máa òfin mi bí ẹ lórí méjì. King Solomon for all nations. Simply Sino, I greet you. Sino, Eka, Finland, Eka. Yeah, Joshua. Thanks for the gift. Ẹ káàsán ọba. Mo ṣá máa tó. Ìyá mi. Ṣé o kò tẹ́ anybody tó lè complete life goals mi bí báyìí? Kò sí kò sólò kankan níbí tó lè complete life goals yìí. Spectacle spectacle ojú. Tó bá máa complete life goals yẹn kọ́kọ́ kó hàn gbé láyọ̀ ńlẹ̀. How much have you made for him? so tẹ bá ti fẹ́ send owó thirty four hundred thirty one two five eight tẹ bá mọ̀ pé inú yín dùn sí ìkọta ṣe bá ṣe help àwọn ènìyàn tó lè fẹ́ máa ran iṣẹ́ ìránṣẹ́ yẹn lọ́wọ́ thirty four hundred thirty one two five eight first bank owó tá a máa san owó tá a máa fi ran àwọn èèyàn lọ́wọ́ káàkiri gbogbo àgbáyé nìyẹn hmm. thirty four hundred thirty one two five eight tó bá kọ́ nínú ìdí a máa ran àwọn èèyàn lọ́wọ́. abẹ́sẹ̀ o. wàá sórí ilé fílàndà gbá o ta ló wọlé tí ò sí ojú yìí kí jáda rẹ. fẹsàn mi ni ọba àkọ́bí mi. àkọ́bí ibo níbo ló ti wá. ọba ṣé ẹ̀yin kọ́lẹ̀ bí mi mọ́ ni. Kabumaka, you're welcome. Thank you. but ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀rọ̀ man yóò ti yé mi ó yá ẹ on mute ẹ on mute ẹ ti mute ẹ on mute ẹ on mute impact. ṣé kìí ṣe pé dátà wọn ti tán ó yá bóyá kẹ jáde kẹ padà wọlé ẹ jáde kẹ padà wọlé. ìyàwó impact tán ni kẹ on mute. ó yá padà send request impact. bá impact yìí mo ní kẹgbẹ́ wọlé ń jọyìn tẹ ni pé mo fẹ́ fẹsẹ̀ gbéyàn wọlé. èmi ò ráyè rádaràdà ìyá Joshua ló lọ́ọ́ lo ọpọlọ tó fi gbé wọn wọlé síbi ìjọ mi mo mọ ọ̀gọ́ tí màá ṣe fún yín náà mo sọ fún yín pé mi ò ṣerú kọ bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn ti máa ń tèkì kí nìyẹn ẹ mọ̀ pé ìkọ́ta máa ń ṣe ní Instagram tẹ́lẹ̀ mi ọ̀dìgbà tí àwọn tó ń ṣe agbára yẹn lò tó ń lọ ṣe position yẹn. yàdù sànà ló tó bẹ́ẹ̀ olórí nọ́mbà tù. àbá ó dàbí mọ́ ìgbà àdìlẹ̀ kù máa tún fi máa polówó ọjà wọn. dr impact ẹ ṣí kámẹ́rà yín sàn. ẹ ti ṣí kámẹ́rà náà. ṣí kámẹ́rà kan sí fídíò àti ẹ̀rọ sí ẹyọ kan náà ni kò kò sí kí n bẹ̀ tó ti ṣí bẹ́ẹ̀. ṣé ẹ ti rí owó. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni mo ti lọ wò ó nísìnyí mo ti rí sà. èèlò lẹ rí. one million sà. glory be to God ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún yín lówó ní comment section. ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́. Ẹ, mo dúpẹ́ lọ́wọ́ everybody o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn o. Àbòdìntolókun, àbòdìntolọ́sà kò ní tán lọ́wọ́ yín. Àánú Ọlọ́run ní fi í sílẹ̀ o. Ọ- Gbogbo nǹkan yín ò ní wọnú òkùnkùn o. Ìmọ́lẹ̀ Ọlọ́run kò ní fi ayé ẹnì kọ̀ọ̀kan sílẹ̀ o. Ibi tẹ́ ẹ ti mú owó náà kò ní gbẹ. Ìlọ́po ìlọ́po lọ́lọ́run ọba mi ò bá mi fi ṣí ìdìkẹ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ everybody àtọkùnrin àtobìnrin. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. I thank everyone very much. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ ilé. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí King Solomon King Solomon ọba àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ mọ́mí Joshua eh, TikTok CID Responsible Mr. Deniyi Achieva eh, Ìfẹ́ gbogbo everybody mo dúpẹ́ lọ́wọ́ everybody Mr. Yomi Babson mo dúpẹ́ lọ́wọ́ everybody ẹni ẹlòmíì tí mi ò mọ̀ Ọlọ́run mọ̀ yín ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín eh, èmi tí mi ò rí yín lénìí láìpẹ́ láì màá ní tó bá jẹ́ páwọn èèyàn ò bá tiẹ̀ tíì máa show ẹ̀mí ìmoore hàn nínú pla- èmi wọ́n, èmi máa kọ́kọ́ ẹ ṣé mo dúpẹ́. hello sir hello sir ẹ má wọrí yìí kọ́ ló sẹ́ni pé a- ẹ- ẹ- ẹ- kẹ́ ẹ padà wá kẹ́ wá sọ fún yín pé ojú kẹ́ wá sọ fún wa pé ojú ti là ìdòwú tuntun wa tójú yín bá ti là késekése lẹsìn rí kàsàkàsà sí ń bọ̀ lẹ́yìn tójú yín bá ti wá là ìgbà la máa tó mọ ọkọ tá a máa ṣe mo dẹ̀ mọ́ ẹ́ pójú yín máa là lágbára ọlọ́run. amen àmín. ẹ tètè lọ sí kọjá ẹ ṣe sá ọlọ́run fún yín ṣe o. ẹ ṣe gan sá ìyàwó ìyàwó ìtọ́jú ọlọ́run ràn yín lọ́wọ́ ìlú ìdààmú God bless you all gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fún arákùnrin náà lówó Ọlọ́run ṣe ṣe gan sa. gbogbo ẹ̀yin tẹ́ fún arákùnrin yẹn lówó Ọlọ́run atún ilé àtọ̀nà yín sí ẹ ní tọrọ jẹ ní tọrọ mọ ẹrí náà rí lò gbogbo àdáwọ́lé yín ayọrísí rere àfi àkókò yìí rọ gbogbo ẹ̀yin olówó tó wà lágbàáyé ìwọ tó bá ní owó tí ò nílò tí ò wúlò fún ẹ wọ́n lè sẹ́ǹdì sáwà àwa máa ń sàánú àwọn ènìyàn lóríṣiríṣi iṣẹ́ tèmi gbà nìyẹn èmi ò wáyé wá commotion mi ò dẹ̀ wáyé wá ra aeroplane mi ò dẹ̀ wáyé wá ra Bugatti òbò lèmi wá dó òbò tí mo dẹ̀ tún dó ọ̀fẹ́ ni kò kí ń ná mi lówó púpọ̀ so tó bá ní owó kan tó wọ pé kò wúlò fún ẹ tó mọ̀ pé o lè fi sa ẹnu o lè send ẹ̀ sí wa a tún máa pín two hundred thousand every week fún àwọn ènìyàn tẹ́bí ń pa so wọ́n ti dá owó yẹn pé ní Instagram láàárọ̀ yìí so ìwọ tó bá mọ̀ wípé olówó ni ẹ́ aláìnú ni ẹ́ ọlọ́lá ni ẹ́ tí kò sí owó kankan wà lọ́wọ́ ẹ tí kò wúlò fún ẹ o lè pè mí kó fún mi tí bá máa pín owó yẹn máa ṣe fídíò fáwọn ènìyàn wípé à bá ṣe pín rèé bá ṣe pín rèé kì í ṣe owó kọ́nà so please ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́ ẹ jẹ́ ká help ara wa ìyà ń jẹ àwọn èèyàn gan láàrin ìlú o àwọn èèyàn ń sọ́fà gan o a lè gbé gbogbo ẹ̀ tán o bọ̀dẹ́ jẹ́ ká ṣe wọn tá a bá lè ṣe let's do our best and leave the rest so when you pastor wa ẹ̀yin wòlíì wa ẹ̀yin àfáà wa ẹ jẹ́ lo platform wa ẹ̀yin blogger wa ẹ jẹ́ lo platform wa láti fi ran àwọn àwọn èèyàn lọ́wọ́ tó bá dẹ̀ ti wà lórí platform ẹ Ma bo ẹlòmíì wípé ẹ torí pé kò dáhùn sí nǹkan tó ń ṣe ẹni tí olú ẹni àwọn tí Ọlọ́run náà oníkanu kún sí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí Ọlọ́run bá rán ẹ sí ni kò ṣoore fún ẹni tí Ọlọ́run rán ẹ sí ó lè má rán ẹ̀mí sí i ẹni tó ń lọ́run rán ẹ̀mí sí ó lè má rán ẹ̀yìn sí so ọlọ́ọ̀ká bùkún fún gbogbo wa a ní dààmú so bó ṣe rí nìyẹn so lẹ́yìn tiyẹn lọ à ń gbé babaláwo kan bọ̀ ní YouTube lẹ́nìí apára o iná o <laughs> ah! Ṣàngó Ọya o ṣe rí babaláwo yìí ó máa ń kọ̀ máàlì iná látẹnu kò sí nǹkan tí ò lè command so bàbá ṣe crombi ẹ máa bọ̀ ní YouTube mi ò wá padà pè ẹ́ mọ́ o tó bá ní fámìlì ẹ àbí àbúrò ẹ àbúrò àbúrò ìyá àbí fámìlì ìyá ẹ máa bọ̀ ní YouTube ń sìn tí bá ti ń kọ́ ti kínní. ọba ẹ má bínú sàṣẹ o so immediately lè bá yẹ kọ́ mi báyìí la ń lọ síbẹ̀ yẹn straight up. lẹ́sẹ̀kẹsẹ̀ ok ok yeah. yá. bìkọ́ babaláwo yẹn ti rédí agbára ti ń gùn ó lóun fẹ́ dára so ìbá tó bá lẹ̀ ṣe wọ YouTube wá rí wípé o subscribe má kàn wá síbẹ̀ lásán ẹ̀ẹ̀kan lè wá máa jàǹfààní mi lásán kẹ́dẹ̀ máa send give thanks sí ọba Solomoni ó yá àwòrán let's go there. ọba ọba. yes ọba ọbọ bọbọ GNF tó lóun fẹ́ lọ bá àwọn ọsàn yìí sọ̀rọ̀ yẹn ṣe àti ìrọsàn yìí náà ni. ẹ àti ìrì yẹn eléyìí ọ̀tọ̀ ni babaláwo eléyìí ọ̀tọ̀ ni àwọn eléyìí ẹsẹ dé ni àwọn àpárá ni let's go there.